be skelebe o. má má má pè mí má pè mí ṣe kọ́ ge má fà pọ́nlé díẹ̀ díẹ̀ sí i bẹ́ẹ̀ wo ni kẹ́ni. Ah, ah. ẹ jọ sá o ó bàjẹ́ o. gan. ó bàjẹ́ mi ò ṣe gbóyè ga o máa fún ẹ ṣàìṣe o. ó bàjẹ́ gan. máa wo ọwọ́ òsì tó wo máa fún ẹ kò wá rámọ́lẹ̀ ni eh. ìwọ àti ta ló pè ná. máa ra ẹ kò àwọn ta ló ń bá wí. ọ̀rọ̀ mi ń kò. Eh, ẹ kí lè bá wa. ẹni wo ti ẹ̀ bá yẹn wa bàbá yín tó kó bímọ tó kó ah. yín bímọ wá fẹjọ́ ọmọ fún wá fẹjọ́ rẹ̀ sùn. mo rògò. bàbá yín tó kó yín bímọ wá wá bàbá yín kẹ̀kẹ́ tiẹ̀ èlé má bá sọ nǹkan kan ó kéré sírú àwa yìí ẹ ó kéré sírú àwa yìí ó kéré pátápátá bàbá yín tó kó yín bí gàgà mo ń béèrè bàbá yín tó kó yín bí nǹkan. Ah! bàbá lè yín bá lè yín nǹkan. ẹ sórí bó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ rí. ẹ mo ṣe fẹ́ sọ ní ìdẹ blame ẹ o. wọ́n lè yan twenty tó sọ. alẹ́ mi ò blame ẹ tí kì í bá ń ṣe ẹni tó fún ẹ láàyè ẹni tó ẹni tó kọ́lé ègún fún tápà ẹ nì. ìwọ àwọn ni tí ì bá ń ṣe àwọn ọmọ sọ fún ẹ pé kọ́ má jẹ́ kó o rìn sí sàkání wọn mọ́ torí bó kò bàjẹ́ òun sọ pé bàbá yín. mo mọ̀ pé mo bàjẹ́ ah. àní baálé yín tó kọ yín bí nǹkan mo béèrè níbo ni ẹ wà ṣé wà nulẹ̀ bá ké sí ẹ. wọ́n wà nulẹ̀ kó wọlé lọ wọ́n wà nulẹ̀ kó wọlé lọ yà wọlé lọ padà bọ̀ sí bí ó kàn wọlé lọ́wọ́n sí nílé kí ló fẹ́. sọ ma pé bó ti wulẹ̀ kí kí a tó kéré ọkọ̀ ojú lè ṣe. Hmm. bó ti wulẹ̀ kí rí jáńjálá tó bàbá eh. mo sì jẹ́ o. bàbá abo nínú ilé ẹ bàbá mo jẹ́ sáwọn kan. ẹ eh, nínú ilé ẹ. yóò sì nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rò pé bàbá ìbálẹ̀ eh, yín bì hmm. ìlọ ìgbóná ṣe mọ́ pòwe hmm. o lè lọ́mọ sí o lè tọ̀ ok ìdàrẹ̀ tì o mi ò bá wọn wí o. o máa ń fẹ́ òun fẹ́ wọ́. no ni bàbá yín bí àwọn ni ẹ mọ bí wọ́n ṣe mọ bá dádì ti wá sọ̀rọ̀ kí ni dádì ń bá káàkiri kí ni ẹjọ́ ń bá káàkiri. bàbá àti. àwọn kan ẹ bàbá tèmi. àti wọ. àti ọkọ yín bì. ọ̀rẹ́jọ ni wọ́n wọ́n jọ máa ń rìn ni wọ́n eh? ṣe jọ máa gbọ́ wọ́n ṣe jọ máa kiri kí wọ́n máa wò wọ́n eh? ọdún náà bàbá ti yín bí wọ́n ṣe dáadáa òyìn eh? dáadáa làwọn yóò dáa fún ẹ àwọn tọ́jú ọmọ o tẹ̀ ńlá àkáyè bá. àwọn tiwa lọ́dọ̀ tiwa hmm. ọmọ tó tiẹ̀ wá bí tẹ́mọ tó bí mẹ́nu jù hmm. àbúrò tèmi hmm. àbúrò tèmi ọmọ bẹ ẹ wá ní pé ọmọbìnrin pé kò sáfàní kata fẹ́ ṣe fún yín tó bá yá ní ìsìn wọn kẹrù wọn lọ ọkọ wọn lọ ọkọ wọn àwọn ọkọ wọn wọn mọ̀ ṣe láǹfààní ah irú ọ̀rọ̀ burúkú wo nu ṣé èèyàn kọ́ ni eh, minister of eh, finance former minister of finance. ẹ mọ̀ dájọ́ fúnra yín skélébé. ok. Eh, ṣé bàbá ti apá ọ̀dọ́ yín ló sọ bẹ́ẹ̀ yẹn. yes. Ah. ṣé èèyàn kọ́ ni former minister. Ah mílẹ̀ okonjo wíàlà. ẹ mọ bínú sẹyìn kọ ní ìyàwó gómìnà wa ẹ mọ dájọ́ ẹ ní sùúrù níbẹ̀ wàá fẹjọ́ sùn ni. no inú bínú ṣe bí mi sí ni. ẹ dúró ṣebí ká bá yẹn jọ́nà lẹ ṣe wá. ok. bàbá kú bàbá kú ni. ok ọkọ wa ò sí nílé bọ̀ ẹ́ ń tẹ́ ẹ bá náà wọ́n ní làákàyè làákàyè tí wọ́n pọ̀ sí wa lára yẹn ó wà ń bẹ̀. Mhm. ẹ wá mo bẹ́ẹ̀ ṣe wá ṣe ní mò ń padà bọ̀ wá bá bàbá. ẹ ní sùúrù kẹ wá tó padà bá bàbá ẹ jẹ́ n ṣàlàyé fún yín sẹ́ni bàbá yín ò ní làákàyè ni. bẹ́ẹ̀ ni làákàyè jìnnà sí wọn gan-an ah. torí ó yẹ kí wọ́n wo àwọn oríṣiríṣi obìnrin tó wà nínú ayé tí wọ́n ń tọ́ọ̀pù tí ń wà lókè. tó ń wà lókè. tí náà nù. ṣe bí òbí wọn ṣe bí àwọn náà sìn for example sìn kí n jẹ́ ìyàwó ọba sìn tó bẹ obìnrin dẹ̀ ni mí kẹ́pẹ́ ìyàwó ọba kan ni mí nísìnyìí ṣé mi ní kóríire bá bàbá mi àti ìyá mi. kò yé mi o. wọn ò ní láàkáyè tó ní. èyí wàá dúró àmọ́ sọ pé obìnrin wọn máa nísìn wọn máa kó wọn lọ ilé ọkọ wọn lọ. skelebe skelebe ah! so wa tó bá ti délé má bá wọn jà rárá tó bá ti dọwọ́ òru wá snake kò lọ bá wọn kó wá dọ̀bálẹ̀. àmì ò lè dọ̀bálẹ̀ o. alẹ́ mi ò lè dọ̀bálẹ̀. ó yẹ o dọ̀bálẹ̀ o lágídí pọ̀ kélébé. ẹ̀kọ́ tiwa ni àwọn béèrè. máa gbọ́. mi pé ìyẹ̀rù jáde tó ń jẹ́ máa ń sọ̀rọ̀ tó jẹ́ wà dáadáa tó lè bá wọn sọ̀rọ̀ jẹ́ wá bá yẹ̀rù ń bí. mo tẹ̀ pé báwọn kan ni ọlágídí pọ̀ kélébé agídí atadé ẹni kòrò tó tọmọ lọ́ta ah, látàbárò òun kọ́ wa bó ṣe ń kọ́ àbọ̀ òun parẹ́ à ń kó òun parẹ́ kí ni problem ẹ̀ gan-an tí wàá gbọ́ tó àwọn tó yẹ pa jù ẹ lọ ni. nkí ló wàá fa gbogbo eléyìí. ọfẹ gbọ́rọ̀ ni o. o ti ń gbé yín ó kẹ ọmọ jẹ ńlá ìmọ́lẹ̀ o. o sọ ọfẹ gbọ́rọ̀ ni o ọfẹ gbọ́rọ̀ ni. o ti ń gbé yín ó kẹ ọmọ jẹ ńlá ìmọ́lẹ̀ mi ọ̀rọ̀ yín sọ. ẹrú rẹ kìtì ẹni gbogbo eléyìí gan-an. dúró ti má bínú mọ̀ pé ẹnu ẹ mú torí mo mọ̀ pé o ò ní respect fẹ́ nìkankan. so wa ní bàbá wa délé wa pe bàbá sákìyèsí torí àwọn nǹkan kan pé wọ́n mọ̀ lóòótọ́ pé obìnrin kò sí gbogbo lọ́mọ bọ́n bá ṣe tọ́jú ẹ̀ ni wọ́n sọ fún wọn pé àìmọye ọmọkùnrin ní nǹkan tẹ́ pé ó ṣe báyìí káàkiri báyìí pùṣùn pùṣùn pùṣùn pùṣùn tí ń dojú ti ní kiri. àìdẹ́mọ obìnrin tẹ́ pé wò ó yá ìdẹ́bi pé òun gan ló gbé ilé ró ló sọ ilé yẹn di ilé gidi àìmọye ọkùnrin tẹ́ pé ilé dahoro ni. fún wọn láwọn oríṣiríṣi analysis oríṣiríṣi pé lágbájá ẹ wò báyìí àmẹ̀dò báyìí làkàṣẹ́gbè báyìí. wọn ò lè gbọ́ wọn ní ìyá mi mọ́jọ ni hmm. wọn ò lè gbọ́. bóyá wọn náà mọ̀ sí àwọn.